Bàbá bá mi ṣètò ayé mi o. Bàbá bá mi ṣètò ayé mi o. Ọlọ́run tó lè bá mi ṣètò ayé mi o. Kò ní túmọ̀ olórí ayé o. Bàbá bá mi ṣètò ayé mi o. Ọlọ́run ọlọ́run tó lè bá mi ṣètò ayé mi o. Kò ní túmọ̀.